الرحمن الرحيم والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد الأمين وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أدعو هذا الله الله باتي أقوى توسي أقول كاتي قال محمد صلى الله عليه وسلم ولو باتوقع فوقه أتي لي أتي أورا جوري يوم تجرى إسلام تبجى بندي ohun tí ọjọ́ àkọlé ọ̀rọ̀ tò ní òun náà ní nípa bàbáhì fil qada'i wal qadar àwọn ìwádìí kan àwọn ọ̀rọ̀ kan tó jẹ mọ́ kádàrá àti àkọọ́lẹ̀ tọ́lọ́wọ́ ọ̀rọ̀ lórí kádàrá ìtẹ̀yìn ò lè sọtọ́ ni ṣùgbọ́n tó jẹ́ kókó ń bẹ̀ Qur'an ti ṣàlàyé ẹ̀ fún wa bẹ́ẹ̀ náà ni hadith anabi wa sallallahu alayhi wa sallam ó ti ṣàlàyé ẹ̀ fún wa àwọn onímọ̀ ti ṣe tíra lórí rẹ̀ tọ́pọ̀ nínú wọn ni tíra Dr. Suleiman Al-Ashqar tó ṣe tó pè ní al-iman bil-qada wal-qadar àwọn arkanu iman mẹ́fẹ̀ẹ̀fà ìkọ̀ọ̀kan lọ́kọ̀wé lé lórí ó sì ṣe ní títí ọ̀tọ̀ọ̀tọ̀ ọwọ́ ajẹ́ ìdí mélòó nìyẹn ìdí mélòó ni tí a yẹ jẹ́ ìdí mẹ́jọ lọ́wọ́ ajẹ́ mẹ́fà lọ́yọ́ ọjẹ́ kò sí mẹ́jọ nítorí ó sí mẹ́jọ náà ni pé al-iman bil-yawm al-akhir ọkọ bẹ́ẹ̀ ni al-iman ọ̀sẹ̀ eh, ni al-qiyamatu as àti al-qiyamatu so alikiyama kékeré àti nílá kékeré jẹ ọsọrọ npa ikú àti ìṣẹ̀mí tí ń bẹ nínú sàárè ajẹ́ pé ó ti fi ẹyọ kan lé mẹ́fà kún ọjọ́ mélòó báyẹn ọjọ́ méje ó tún wá sí kátà ń pè ní alamul jinni wa shayatin kí ni Islam sọ nípa àwọn àlìjẹ̀nù àti àwọn shayatin àwọn èṣù ó tún sì yẹn ní mujalladu kan ló fi jẹ́ mujalladu mẹ́jọ tá a bá lè gbìyànjú láti rí tíra yẹn tíra yẹn dáa pọ̀ torí pé àdìsí tọ́ka lórí wípé ká ní ìgbàgbọ́ sí àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí ṣùgbọ́n nínú ẹ̀ lérí dítéèlì ẹ̀ nínú àdìsí kankan ju igbe kẹ fún àwọn àdìsí ọ̀pọ̀lọpọ̀ jọ kẹfì gẹ́ẹ̀tì dítéèlì ìnígbàgbọ́ nínú ọlọ́run ó ní ìfọ̀síwẹ́wẹ́ tí ń bẹ lábẹ́ títí pé fìyàn ọkàn sọ pé mo ti gbọ́ ọlọ́run kó sì tán bẹ́ẹ̀ náà nù rárá o àwọn bàbá oríṣiríṣi ló ń bẹ lábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni imanu bil malaika so imanu bil kutub imanu bil àwọn téèyàn ó nígbàgbọ́ sí lábẹ́ ẹ̀kọ́ kan ọ̀pọ̀ lọ́rẹ́rẹ́ bẹ́ẹ̀ náà ni imanu belkada téèyàn sọ yìí pé ìnígbàgbọ́ sọlọ́hún kádàrá ọlọ́hún kọ̀ọ̀kan ń bẹ àwọn ìfọ́síwẹ́wẹ́ ń bẹ tó ní bẹ́ẹ̀ náà ni afáwa ibn al-qayyim ibn ibn qayyim al-jawziya òun náà ni sètírà lórí ìnígbàgbọ́ sí kádàrá ọlọ́hún tọ́jà pé wọ́n pàtàkì láti kékeré yìí ò ní lọ́wọ́ bẹ́ẹ̀ náà làwọn afáà míì ṣùgbọ́n ká ṣàkíyèsí ara lórí wípé tíra àwọn ahlu sunna wal òun náà ni à ń kà torí pé àwọn èèyàn míì forí sọ́kàn pọ̀ nípa ọ̀rọ̀ kádàrà àwọn kọ̀dàríyà àwọn jàbàríyà àti kọ̀dàríyà jàbàríyà àtòríṣiríṣi àwọn èèyàn ṣùgbọ́n ohun tí wọn kàn wá àgànrò atọ́ka sí díẹ̀díẹ̀ láàrin ọ̀rọ̀ àwọn kókó tá a yẹ̀wò láàrin yìí ọjọ́ méje alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé kí là ń pè ní alukọ̀dọ̀ wọlùkọ̀dọ̀ kí là ń pè ní kádàrà gangan ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé kagba yi pe ima aliman bilqadar bilqadar walqadar aslun min usul aliman ipe ìpìlẹ̀ kan ni nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo débi pé tí ó bá nígbàgbọ́ sí kìí ṣe múmìnì rárá ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta onáà ni òdodo nadar ìwọ̀nba bó o la ṣe lè wòye sí kádàrà torí pé kẹ́ni jẹ́ kádàrà bàbá ti gbọ́ gan nínú tọ́lọ̀ ojú pamọ́ ni ìwọ̀nba bó o la ṣe lè sọ̀rọ̀ mọ́ nípa kádàrà ẹlẹ́ẹ̀kẹta arkanu li iman bil qadar a ní arkanu li iman inú àwọn orígun ìgbàgbọ́ mẹ́fà ta ní ìní ìgbàgbọ́ sí kádàrà wà ìní ìgbàgbọ́ sí kádàrà òun náà tó wá ní àwọn arkan òun náà tó ní àwọn orígun mẹ́rin tọ́jà pé ẹ ń bá nígbàgbọ́ sí kan tí ò nígbàgbọ́ sí mi nínú ẹ̀ kì í ṣe múmi ní òdodo à ń bọ̀ wá kà fún wa insha allah ta'ala ẹlẹ́ẹ̀karùn-ún àwòsí pé àwọn sẹ́tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ń ṣe ìtì mọ́sáàbù alùsùnà wal jama'a àdúrólé lórí oná ní pé makhluqun muqaddar ìtọ́wà ẹ̀dá ọlọ́run ni ìtọ́lọ́ sì ti nímọ̀ ìsìnkú tó di pé ń ṣe tó sì kọ́ ọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà àwòye sí maratibul qadar àmọ́ gbọ́ pé ẹ̀ kádàrá kan bẹ nílé lailatul qadr nígbà tí oyún bá ti wà nù tí ọmọ bá ti wà nù ya rẹ̀ nígbà bá ti pé oṣù mẹ́rin ni àwọn mọ̀láìkò ti wá kọ kádàrá àwọn ìpele ìpele kádàrá àjọyẹ̀wò ìpele márùn náà ni àbọ̀ àsọ̀rọ̀ lórí ẹ̀ insha Allah òun jẹ mọ́ àwọn oríṣiríṣi àwọn nǹkan ìrújú kan nípa ọrọ kádàrá tí àwọn èèyàn máa ń rú sókè àjọwò ń insha allah ta'ala tọ́pìkì míì tó wá wà lábẹ́ kádàrá náà tá a gbọ́dọ̀ mọ́ mẹ́nuba tí ó jẹ́lẹ̀ kẹjọ òun náà ni pé kí nìdí abájọ tọ́lọ́run fífi ọ̀rọ̀ kádàrá ìpamọ́ tí ọgbọ́n wo la fẹ́ lò ńbẹ ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ ńbẹ àǹfààní wo la fẹ́ ní ńbẹ àjòyẹ̀wò lẹ́yìn ìgbà náà láwa wo kí ni àǹfààní tá a fẹ́ rí lára al-imanu bil qadar ìní ìgbàgbọ́ sí kádàrá ọlọ́run. alákọ̀ọ́kọ́ ńbẹ ni pé kí ni ìtumọ̀ al-qada wal tí wọ́n bá lu qada àbí tí wọ́n lu al tí wọ́n dà lù wọ́n dà al wọ́n dà lù àbí da alikọ́dàr wọ́n dá lò ìtumọ̀ kan náà ní jáàsì ṣùgbọ́n tí wọ́n bá lo méjèèjì pọ̀ alikọ́bọ̀ ètò ti ṣẹlẹ̀ ọ̀rẹ́dì nìyẹn alikọ́dàr ó ṣeé ṣe kọjá kó ti ṣẹlẹ̀ àbí ó ti ṣẹlẹ̀ tí wọ́n bá lo méjèèjì pọ̀ so kọ́dàr wọ́n wà ashmal yóò kó nǹkan sínú ju alikọ́bọ̀ lọ ìgbà míì sí ń bẹ tọ́jà pé wọ́n lo alikọ́bọ̀. fún nǹkan tí ọkàn kórìíra tọkàn ọ̀fẹ́ kọjá kó ti ṣẹlẹ̀ ọwọ́ àánú èdè lágbáwá tàbá ń ṣàkíyèsí yorùbá náà ọwọ́ àmbẹ̀ tí nǹkan bá sẹlẹ̀ tí ọkàn èèyàn ọbẹ̀ àwọn èèyàn wà bọ̀gbà ṣe sùúrù kádàrọ̀ ọlọ́run ni yẹn pé tí ń bá ọ̀nú jẹun àkọ kádàrọ̀ ọlọ́run sọ wọn a máa lo kọ̀bọ́ọ̀ù wọn a máa lò fún ìtí ṣe pé kí ni o ìtọ́kàn ọ̀fẹ́ tó ti ṣẹlẹ̀ àdébùsà sáà sọ pé láàyè rúdùl kọ̀dọ̀ ilẹ̀ so ntọ́gán ọ̀fẹ́ ntọ́gán ọ̀fẹ́ tó ti ṣẹlẹ̀ àbí ètí kíni ètí ò ti ṣẹlẹ̀ kò sí ní tó lè di lọ́wọ́ ju kádàrá ọlọ́run lọ ju àdúrà lọ à ń bọ̀ wá sàlàyé lórí ẹ̀ insha allah ta'ala. nínú èdè lárúbáwá kọ̀dọ̀ àwù ìní téèyàn bá ti ṣe tán wákàtọ́ rọ̀bùkà aláàtàbùdù ìlà ìyá. ọlọ́run bá ti parí ọ̀rọ̀ lórí pé ẹ gbọ́dọ̀ sí kankan yàtọ̀ sọ́nà ọlọ́run ti parí ọ̀rọ̀ lórí yẹn ó sì ní kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín. alikọ́dọ̀r kéèyàn ò fi gìsẹ́ẹ̀tì sí nǹkan kéèyàn ò fi gìsẹ́ẹ̀tì sí nǹkan bí mo ṣe dé wọn ni pé okùn kìíní yìí ò lè sún wọn bí yìí ẹnìkan rárá o lè súnmọ́ bẹ́ẹ̀ tí túmọ̀ sí pé pẹ̀lú òdiwọ̀n pẹ̀lú òdiwọ̀n pẹ̀lú speculation àbí presumption rẹ̀ ó ti wò pé kíní ìyọ́gbọ́dọ̀ débi mo jókòó sí ìtí ń jẹ́ kọ́dà ìtí ń jẹ́ kọ́dàrú nìyẹn ní èdè lábáwá ó ti fi pé bubu rẹ̀ nù làákàyè rẹ̀ kó torí pọ̀ wá ń ṣe bẹ́ẹ̀ náà ni tẹ́lọ̀ ti ń gbà sọ fún tẹ́lùmí fẹ́ mánéjì aṣọ ọ̀pá méjì ó sì tómi báyìí lọ́wọ́ àwòrán pé ah, tọ́ba jẹ́ ipé sòkòtòkò nìkan lọ́wọ́ fi rán kò sí ń dọ́gburu lọ́wọ́ pé bùbá nìkan náà sì ní àbọ̀ orí rán mọ́kọ́ ọlọ́wọ́ fẹ́ yọ bùbá àti sòkòtò ń bẹ̀ ọlọ́ọ̀rà fún eléyìí o pẹ̀lú kọ́dàr tó ti pè gbogbo ẹ̀ ó ti kọ́ dára rẹ̀ ibi bí eléyìí ti tó yìí kò sí ìwà àwọn yọ sòkòtò tọ́ba jẹ́ pé ntótó ni ẹbí ọ̀pá márùn-ún ni yọ wà á fàlà ibi tí ẹsẹ̀ ọ̀yọ́ ti yọ ibi tápá ó ti yọ ibi tí ọ̀jọ̀rùn ọ̀nkà dára rẹ̀ lọ́wọ́ nìyẹn kótó di pé yóò wà mọ́ wá bẹ́ kótó di pé yóò wà mọ́ ràn. ọlọ́wọ́ bá aleke ọlá ó ti ní kọ́dọ̀rù kótó di kọ́dá ẹ̀dá rẹ̀ ó ti ní kọ́dọ̀rù. ọwọ́ àánú àdìsí ànábi sallallahu alaihi wasallam yìí pé kí ọlọ́run ọba kó tó dá ilé ayé àti ọ̀run ilé ó ti gbè gbogbo rẹ̀ kalẹ̀ tó sì ti kọ gbogbo ohun tí kalẹ̀ bi hamsina alifi sana bi hamsin alifa sana ní tiwájú kó tó dá sánmà fifty thousand years ọsọ nǹkan tó lè jẹ́ pé àmọ́ ìgbé ìgbà tọ́lọ́wọ́ bá ti kádàrá rẹ̀ ìgbà tó ti pẹ́ ni tiwájú kó tó wá máa da kìí ṣe pé ọwọ́ ń sọ fún wa pé gẹ́gẹ́ bí òǹkà àtìlẹ̀ ayé wa yìí ṣùgbọ́n àwọn ọmọ pé hamsin alifi ní tí tó ṣe kí ni o àsùnkàn ti pẹ́ ni látòrí ádámù aleyhi salatu wa salam títí dásìkò yìí àìsí ìlú one million years kò tí ì jọ rárá àìsí ìlú one million years rárá àdàbí Ìsá sásìkò yìí iná la mọ̀ pé a ti lo kíni lọ́wọ́ a ti lo two thousand years péré ẹ wá wò sí Musa ẹ wò sí Nuh ẹ wò sí Ibrahim ẹ wò sí Nuh ẹ wò sí anabi adamu aleyhi salatu wa salam inna al inna al inna yawman inda rabbika ka alifi sanati mimma ta'udun ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́wọ́n ọba rẹ gẹ́bí ẹgbẹ̀rún tẹ̀yìn ń kà ní ọjọ́ kan péré bí ẹgbẹ̀rún ọdún tẹ̀yìn ń kà ní lọ́dọ̀ ọlọ́wọ́ tòtí túmọ̀ sí pé ọlọ́wọ́n ọba ó ti ní èbùbù tọ́pa lórí bí nǹkan ó ṣe rí bí nǹkan ó ṣe máa rìn lórí èèpẹ̀ síwájú kó tó máa dá ẹ̀dá tí ń dá àwọn onímọ̀ wa sọ pé tí ń jẹ́ kọ́dàrú ntí ń jẹ́ alqada wal qadar ntí ń jẹ́ kádàrá òun náà ni ma sabaka bihi ilmu Allahi ta'ala mimma huwa kainun ila al-abad wa ta'allaqat bihi mashi'atuhu wa jara bihi qalamuhu fil mahfuz wa kawnuhu yaqa' ala hasabi ma jara bihi al-qalam wọ́n lè ti jẹ́ kádàrá etí nǹkan ni ẹni tí jẹ́ Islam àwọn àwọn olóye àwọn onímọ̀ àwọn tí wọ́n ti tí wọ́n tíra ọlọ́run tí wọ́n súnà nàbí sallallahu alaihi wasallam. wọ́n ní ti ń jẹ́ kádàrá ntí nǹkan mẹ́rin tó pèsè lára ìní jẹ́ kádàrá. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ sábàkà bí wata'allaqat bihi mashi'atuhu tí fífẹ́ ọlọ́run èrò ọlọ́run àlùmọ̀ṣíyà òun náà ni desire èrò ọlọ́run tó rò ma àwa ní èrò lórí nǹkan a rò wípé abẹ́ kójọ lónìí kásíwáàsì èrò nìyẹn ọba wa òun náà ní èrò tàṣà ùnà. illa an yasha allahu rabbul alamin ẹ nílẹ̀rù kínní kan àfi pé ó ti wà nú èrò ọlọ́run tó sì yọ̀ǹda fún yín pé kẹ́ ìlẹ́gbìmọ̀ rò. àwọn àgbàlagbà tí wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ wọn ni wà máa ń tàṣà áwùn ẹ̀ nígbà kínní kan ó ti fẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kìí ṣe fífẹ́ ìfẹ́ téèyàn máa ní sọ́mọ àbí máa ní wọ́n gbà lérò fífẹ́ èrò ni wa ma tasha'una illa a yasha Allahu ẹ ní ro kiri kan ló ẹ̀mí àti kọjá kókó èrò ń wo ti kọ́kọ́ wà lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́hùn kọ́ wá yọ̀ǹda fún yín kékeré máa rí o lẹ́gbẹ̀ẹ́ máa rí o. ọlọ́run wa náà ní èrò ìmọ̀ lọ́kọ́ èrò rẹ̀ tẹ̀lé ọwọ́ àkọọ́lẹ̀ òtítọ́ ọlọ́sọ̀rọ̀ lọ́la àlùwọ̀sọ̀ sọ́dún hadithi gbé awwalama kálákàlá olùkọ́làm kọ́ọ̀lá lọ́hùtò. kété bọ́lá wọn bá ti dá gègé kọ̀wé iná ìlọ́lọ́ ti ní kọ́ máa kọ gbogbo nǹkan ó sì kọ gbogbo nǹkan tí ọ̀ máa bẹ ó sì kọ́ọ́lẹ̀. àwọn mi ọ̀wọ́ ni pé awwalama kálákàlá olùkọ́làm àkọ́kọ́ ńdọ́lọ́ nǹkan dá onú àdìgègé kọ̀wé. ọlọ́run ti pa ibi kọ́ máa kọ gbogbo nǹkan. ṣùgbọ́n kọ́lọ̀ ọdún kọ́kọ́dà ọdún sọ fún na pé wà ká nà tí túmọ̀ sí pé ní àkọ́kọ́ tọ́lọ̀ nǹkan dá ọlọ́run ọba nìkan ní mímọ́. ní tiwa òun náà ní ìdáàbòbò ti bẹ fún un ìdáàbòbò ti gíní ó ti ń bẹ fún un nígbà tá nàbí sallallahu alaihi wasallam tó sì rìn àjò lọ sí sánmà òun àti Jibril wọ́n débi Sidratil Muntaha lẹ́yìn ìgbà tí wọ́n kú òní gbogbo sánmà méjèèjì báyáyá wọ́n débi Sidratil Muntaha igi rẹ̀gẹ̀dì ńlá Jibril sọ pé ibi táwọn táwọn jẹ́ ẹ̀dá ọlọ́run ibi táwọn máa dé mọ̀ o. ibi láwọn táwọn jẹ ọjà ọlọ́run ibi táwọn máa dé mọ̀ rè àdéhùn sáré wọn sọ fún wa kó orí láwọn ẹlẹ́mà fún un kò sọ fún orí máa láwọn ẹlẹ́mà fún un kò sọ fún wa kó òun rọ́ lọ́hùn wọ́n bí léègbé sọ ọ̀rọ̀ lọ́hùn ó ní ìnira ẹ̀yìntùnú ọ̀rọ̀ ni ìmọ̀lẹ̀ kan mo rí o ìmọ̀lẹ̀ kan mo rí ọjọ́ ìmọ̀lẹ̀ ti Musa náà fọlọ́ máa tẹ́jà láàárọ̀ fúru lè ìmọ́lẹ̀ ní gàgà ọlọ́run tójú òbí lè rí tí túmọ̀ sí bá àdébí sallallahu alaihi wasallam onú òrìbí lọ́fẹ̀lì mahfuz dìde torí pé mahfuz ọlọ́run dáàbò bò kọ̀sẹ́dà kan tó lè dé bẹ́ẹ̀ kọ̀sẹ́dà kan tó lè táǹbà pẹ̀lú ẹ̀ ọlọ́run ti wá ní kíkí ní àwọn nǹkan wọ̀nyí kọ́ wà ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin wàkàwọ́nù yaqa'u kọ́ wá jẹ́ pé àwọn nǹkan yìí ọmọ ṣẹlẹ̀ ní ìbámu sí gbóṣù wa nú àkọọ́lẹ̀ ọlọ́run ti jẹ́ kádàrá nìyẹn nítorí ṣáájú nu ìmọ̀ ọlọ́run tí fífi ọlọ́run rọ̀pọ̀ mọ́ tó sì pàgìjì ìkọ̀wé láti pé kó pọ́wọ́ kalẹ̀ tó sì jẹ́ pé ọmọ ṣẹlẹ̀ ní ìbámu sí gbóṣù wa kíkọ́lẹ̀ ti jẹ́ kádàrá nìyẹn. àwọn èèyàn àwọn oríṣiríṣi tí ọmọ ọrùn yẹn létí tí ọmọ ọrùn yẹn ń kùn tí ọmọ tí ọmọ ọrùn yẹn ń kùn tí ọmọ sọ kùkù létí èyí ó sì máa gbọ́ lórí rẹ́díò lórí tẹlifíṣàn àwọn ọmọ àwọn tí wọn mọ títóbi lọ́lọ́ ṣùgbọ́n ọlọ́run tó dẹnu ọmọ torí ẹ̀ ṣe dáa ọlọ́run tó dákùn ọmọ torí ẹ̀ ṣe dáa láàrin méjèèjì ẹni tí ó ṣe kòǹgẹ́ ìyọnu ọlọ́run ọ̀ṣẹ̀ kòǹgẹ́ rẹ̀ ẹni tí ó sì máa ṣe kòǹgẹ́ abúlọ̀ ọ̀ṣẹ̀ díẹ̀ aríbipa lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ebi ń pa wọn gbọ́dọ̀ jẹun wọn wà á máa sọ̀rọ̀ ń pa tí wọn ò ní mọ̀ sí tí wọn ò lè sí wọn mọ̀ láwọn lè dé ṣùgbọ́n bí wọ́n ti fẹ́ jẹun lọ́dọ̀ àwọn òpè àwọn òpè yẹn ẹni tó yẹ pé tó wáyé pé ọmọ nǹkan kádàrà àtàrà rẹ̀ ni ó ń gan kò ní rí bó ṣe rí mu tó wáyé kó lè yí kádàrà àtàrà ẹ̀ padà ni kò ní rí bó ṣe rí mu. yọwa ni ẹmọ máa bẹ kó ọ̀rọ̀ sọkúsọ à ń bọ̀ wá síbẹ̀ insha allah ta'ala. ajẹ́ yìí pé ọ̀rọ̀ ti ń jẹ́ kádàrá yìí kìí ṣe wípé ọ̀rọ̀ ọtọmọ ẹ̀dẹ́ ènìyàn nìkan gbogbo ti ń bẹ pátá ló ti ní tọ́lọ̀ ń kọ́ kálukú lórí bí gbogbo ti ń bẹ pátá lọ́lọ́run ti òòrùn tó rí láàárọ̀ ti ń yọ níbi tó ti ń yọ tó sì ń wọ̀ níbi tó ti ń wọ̀ látara ntọ́lọ̀ ti pèrò kalẹ̀ ni. òṣùpá tó ń rí àtàṣìkò tó ń rí àtòrí ìṣesí tó ń rí lórí ntọ́lọ̀ ọba ti pèrò kalẹ̀ ni. ilé wa tá a jọ wà yìí tá a jọ ń rìn bẹ́ẹ̀ tá a ń sàǹfààní bẹ́ẹ̀ sánmọ̀ tá a ń lókè wa tá a ń sàǹfààní bẹ́ẹ̀ lórí èbùbù ọlọ́run ni. nígbà tásìkò ọlọ́run bá tó tó tó fẹ́ kí gbogbo òru padà gbogbo gbogbo ọ̀pàkọ̀ mọ́ra wọn tí ń tọ́ tí àlìkìyà mọ́ ọlọ́run bá òde ọlọ́run wọ́n yẹ ti àlùna gàánì lè dìbò àlìfà kúrò yẹn sí fún àrọ́bí nẹ́sfàn wọ́n dàrú àkọ́ àrùsọ́fọ́sọ́fà látara bí ìwọ́jọ́ wọlé àmúta àwọn òkè yòókù kúrú tó wá jẹ́ àlìkìyà mọ́ ìyẹn lásìkò tí ọlọ́wọ́ bá ń fẹ́ anabi sallallahu alaihi wasallam ó ní ọlọ́wọ́ bá yọ̀ máa gba báyìí dà lókùrú gbà tó ti jẹ́ ipé ọ̀ ń ti wọ̀ àbọ̀ ń wọ̀ níbi tó ti ń yọ. tí túmọ̀ tí ó wọ́n fẹ́ lọ́dọ̀ àwọn èèyàn báyìí wọn ìmọ̀lẹ̀ ọjọ́ dọ́bù báwọn ibi tó tó àti fẹ́ wọ̀. ọlọ́run ló ké tẹ́sí ló fi gbogbo ló ló ló pé gbogbo rẹ̀ inú Ibrahim alayhi salatu wa salam ló fi sẹ̀rí lọ́dọ̀ lọ́dọ̀ Nàmúrúdù kan. ebe inna Allah ya'ti bish-shamsi min al-mashriqi fa'ti biha min al-maghrib fabuhita alladhi kafara. ọlọ́run ní mú òòrùn yọ láti fi títì ń ó sì ti ní gèsè ẹjọ́ ti ní kádà lórí ẹ̀ lásìkò ọba tí ìtò kò ní kò ní wọ̀ ibi tó sì ti ń wọ ọlọ́run ní mú lọ bẹ̀ gbera wa ṣe ipé tòótọ́ ọlọ́run ló gbéra alágbára ló gbéra ọjọ́ lágbọ́dọ̀ dá nǹkan kan mọ́lágbára lórí ẹ̀ bọ̀ ọlọ́run ní fàbó ìtàlẹ́dì ìkàbà ẹnu ẹ kò lè sọ nǹkan kan nígbà tó bá sọ̀rọ̀ fún ẹtí ò lè sọ̀rọ̀ mọ́ ọ sọ pé fàbókè tá a ọ. ọ ẹnu ẹ wọ òwò kò lè sọ nǹkan kan mọ gọmọdé ọ̀sọ̀ mọ́ nígbà tí màá gbé o ti gbé òun dalẹ̀ ọlọ́run ti ní lórí gbogbo nǹkan pátápátá kì ṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn nìkan. agbọ́nrin ẹlẹ́kejì nítorí àsìkò ṣùgbọ́n ká lọ wo surat fusilat aya fifty three quran chapter forty one verse fifty three surat fusilat ká lọ wo lórí àwọn àlẹ́ àyà tòlẹ́kọ̀ oníyà surat yasin quran chapter thirty six verse forty ká lọ wo lórí pípé gbogbo tọ́lọ̀ ń ti pé gbogbo gbogbo nǹkan pátápátá kódà bí èsì ọmọ ẹ̀dẹ́ nìyẹn tí èsì sálìjẹ̀ nù surat al-Furqan aya eh, ẹlẹ́ẹ̀kejì ń bẹ ọlọ́run sọ pé wákàlákà kù làṣẹ in fọkọ dárọ òwú tẹkùdì rọ ọgbọdọ jáyà kejì ẹ bá lọ omi tí yẹn wà ẹ táyà kejì náà ni ọyà kàkà kí gbọ́. ẹ ọlọ́run bá sọ pé wákàlákà kù làṣẹ in fọkọ dárọ òwú tẹkùdì rọ ọlọ́run gbogbo nǹkan ó sì ti fi ìpè bùbù ó ti fi sí síbẹ̀ náà ni ọ̀yì wọn láyà kejì náà nínú suratul Furqan ọlọ́wọ́n bá ti pe bubu sí i lórí bọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ti wà lé ayé pẹ̀lú àwòrán bọ́lọ́n ti dáa lára kádàrá ọlọ́run ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn lójú méjì ó ní mú ẹyọ kan ihò méjì mbẹ́mbẹ́ ọlọ́run dá ètè fún ọ̀dà àwọn fún ó ṣe yín fún ọ̀sẹ̀sẹ̀ ó fún lẹ́sẹ̀ méjì sí ni kọ́sọ́wọ́ rẹ̀ mẹ́rin ó ṣe méjì ó sì fìkà mẹ́wàá bẹ́ẹ̀ ó ní nǹkan tí gbogbo kọ̀ọ̀kan iṣẹ́ tọ́lọ́ fẹ́ gbé fún pé kọ́ máa ṣe tí ó máa jẹ́ àǹfààní fún ọmọdé nìyẹn wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira ọ̀dà gbogbo nǹkan ó sì pè gbogbo ẹ̀ fún tí ó wúlò fún agbọ́nni ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé alimani bil qada'i wal qadar aslun min usulid-din ìnígbàgbọ́ sí kádàrá ìpìlẹ̀ kanú ìpìlẹ̀ ìsìláàmù ni. tí ò ṣe mú kú rárá ọlọ́ni inna kulla shay'in khalaqnahu bi qadar nínú suratul qamar àyà forty nine ọlọ́ni àwọ̀ la pẹ̀lú pípé bubu gbogbo la pípé ni pé a ti pèrú a ti fi kìsẹ́ẹ̀tì si tí ò sí méjì ńbẹ wa òun nítorí ní pípé gbùgbù ni kó tó di bí ọmọ ṣe ìyẹn wà ní suratul Ahzab Quran chapter thirty three verse thirty eight. àwọn àyà mi náà tún bẹ lórí ìyẹn ṣùgbọ́n torí àsìkò nínú hadith Jibril hadith nù arba'in nawawiyya tá a ti mọ yẹn tí eh, tí Jibril wá bá anabi wa sallallahu alayhi wa sallam tó ń bi nípa oríṣiríṣi nǹkan nínú ẹ̀ náà ni pé ó bi léèrè ìgbàgbọ́ òdodo anabi sallallahu alaihi wasallam àdìsí yẹn ó sọ pé wà tu'minu bil qadari kulli ọgbọ́n ní ìgbàgbọ́ sí kádàrá gbogbo ẹ̀ pátápátá kí ni ìtumọ̀ gbogbo ẹ̀ pátápátá ìyẹn ni pé èyí tó bá dùn mọ́ ọ màbí ọlọ́run ti kọ́ lẹ̀ ó sì yọ ó ti nímọ̀ sí ó sì ti gbèrú rẹ̀ ó sì ti kọ́ lẹ̀ kò sì gbọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni tí dùn mọ́ lọ́mọ pé ti wà nù ọlọ́run ti tẹ́lẹ̀ èrò rẹ̀ sì ti rò kọ́ ma ó sì ti kọ́ lákọ́ọ́lẹ̀ kò gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ bọ́dọ̀ ọba ti kọ́ ìtumọ̀ rẹ̀ nìyẹn pé wà tó mímu bẹ̀rẹ̀ kádàrí kò gbogbo kádàrà anabi wa sallallahu alayhi wa hadithi di Abu Dawud àti àwọn míì sọ yìí pé حتى تعلم أن ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك ó lórí àjò tí ń bẹ́ẹ̀ ìgbàgbọ́ òdodo títí tó fi nígbàgbọ́ yìí pé ntọ́ bá bá ọ lọ́ọ̀mọ̀ yìí pé ó ti wà nú àkọọ́lẹ̀ ọlọ́run tó rẹ̀ yìí. ìṣẹ́jú kan náà ni o ti ń bá débẹ̀ kó tó ìṣẹ́jú kan yẹn kí ni yẹn bá kàn lásán ni tí lásán rẹ̀ ò sínú kádàrọ̀ lọ́ọ̀ni. bẹ́ẹ̀ náà ni tó bá fu ọrú ó ṣe wàhálà gbogbo connection pátápátá lọ wá kódà ó fóònù Mr President ọlọ́run ní rárá òun ò ní ṣe fún ọ ni lọ́ọ̀mọ̀ yìí pé kò sínú àkọọ́lẹ̀ ọlọ́run bí ọ̀jẹ̀ tiẹ̀ òṣìṣẹ́ ọlọ́run sàlọ́lá àlẹ́ ọ̀sán wa sọ pé ó ò lérí àtò bẹ́nu òdodo títí tó fi nímọ̀ sí kádàrá yìí ọkọjá kí wọ́n gbóyè kalẹ̀ kéèyàn máa la ọkọjá kí wọ́n gbéyàn sórí president ọkọjá kí wọ́n gbéyàn sípò ọba àtúntí bẹ́ẹ̀ fi gbàgbọ́ òdodo ẹ̀ńtọ́ bá ní iná ọmọ ṣe fún ọkàn ọba yín ọkàn yìí dé báyìí ń yẹ ní ọmọ kan ọkọ ẹ wọn fọkàn sí ọ̀dọ̀ ẹ̀dá ọ̀dọ̀ Ọlọ́run ni wọn fọkàn sí kọlọ ń kó ṣe adùn tí ń bẹ ń bi ẹ ìgbàgbọ́ òdodo kọlọ ń kó ṣe fún wa wọlé àti tèrè wọlé àánú rẹ nínú ọkọ Ọlọ́run ni alikọdir bọ sọmọ rẹ ní alikọdir kò ṣe wọ bẹ lára wípé Ọlọ́run ọba ní gbèsè ti fún gbogbo tí ń ṣe nínú ọkọ Ọlọ́run ni alimuktadir bọ sọmọ rẹ ní abdulmuktadir kò ṣe wọ bẹ nínú ọkọ Ọlọ́run kò náà ní alqadir bọ sọmọ rẹ ní Abdul Qadir kò sí wọn nínú àwọn ọkọ Ọlọ́run ni nínú ìnígbàgbọ́ sí kádàrá Ọlọ́run ni. agbọ́nrin ẹlẹ́kẹta ó náà ní pé ìwọ̀nba bóò láti lè wòye sí kádàrá. afáwa àtọ̀háwí nínú tíra ẹ̀ sáà ń pè ní al-aqidatu at-tahawiyya tíra pẹpẹ kúlẹ̀ ní mukhtasar ni lórí mọ́tàhàbù alùsùnà wal jamaa àlùsí ṣùgbọ́n sọ́nbí rẹ̀ pé lórí mọ́gàbù àbí hanifa an ìkànnú àwọn àyímọ́tò mọ́gàbù sùnìyà al-arba'a ìkànnú àwọn aṣíwájú mọ́gàbù fiqhiyya tá a lò mẹ́rin onáàdì abu hanifa àti tani àti malik àti shafi'i àti ahmed àwọn àyímọ́ mi náà ń bẹ yàtọ̀ sí wọn àwùzáyé abùgáwò. àtàwórí Sufyan bin Uyayna àwọn àyímọ̀ pọ̀ ṣùgbọ́n àwọn tọ́lọ ń pé kí wọ́n ní rọ̀wáàjì kí mọ́sáàbù wọn káàkiri pọ̀ jù táwọn ju táwọn yòókù lọ iná làwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn tí wọ́n wà lórí sallallahu alayhi wa sallam ìtumọ̀ àwọn afa lẹ́yìn wọn ọfẹ́ nu kò lórí ni kéyìn nìkan ma ṣe irú mi ìṣúwò nìyẹn ẹjọ́ jẹ́ pé olórí lọ́jọ́ fún mọ́sáàbù fìkì afáwọn atọ ní àkídà tọ̀háwí yà yìí àtọ̀háwí ó ṣe lórí kíni olórí àkídà tàbí hanifa lórí àkídà muhammadu bunu ẹ muhammadu bunu hasan shibani lórí àkídà alùsùnà wàlìjàmáà ńlọsí tíra rẹ̀ lórí ó sọ yìí pé asulul qadar. sirrullahi ta'ala bilkaw ìpìlẹ̀ kádàrá tẹ̀ ń wò yìí àṣírí àṣírí ni ọjọ́ fún ọlọ́run tọ́lọ́run fi pamọ́ sábẹ́ dídá ìdá tọ́ba lọ fẹ́ tọpinpin rẹ̀ ọfẹ́ tú àṣírí ọlọ́run nìyẹn o tọ̀gá kọjá là àṣírí pamọ́ sábẹ́ tọ́lọ́run dá ìdá ni ìwọ̀n tọ́lọ́run bá sọ nínú tíra ọlọ́run àti súnà ànábì wa sallallahu alayhi wa sallam ó nìkan náà ní ká dúró lé lórí nípa ìgbàgbọ́ bẹ́ẹ̀ gbogbo tó wá ti jẹ́ mọ́ ìgbàgbọ́ nípa ntọ́pamá nípa nǹkan torí ìfẹ́ ẹnu ń bẹ fáwọn èèyàn tọ́pọ̀ dáadáa ọlọ́run sì ní ẹ̀sìn lórí kọ́mọ wa gbẹ lórí ìfẹ́ ẹnu ọlọ́run ọgbẹ́sìn rẹ̀ lórí ìfẹ́ ẹnu ìfẹ́ ẹnu mélòó bílíọ̀nù ẹ wò yí àwọn tó ti lọ tí wọ́n tó pọ̀ rẹpẹtẹ dáwà yìí lọ látòdì ádámù alẹ́ sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ kọ́wá jẹ́ pé tíkálukú bá ti ń fẹ́ náà ni ọmọ jẹ́ sí ìrẹsẹ̀ yóò di yẹlẹyẹlẹ téèyàn ní nígbàgbọ́ nú ẹ̀ mọ́. ìtọ́lọ́mbà sọ fún ọ ní turutura ọlọ́run ti ṣe Kùránì àti inú àdìsí ànábì wa sallallahu alayhi wa sallam ní tọ́fẹsẹ̀ rí lẹ̀ o lè yẹn gbọ́dọ̀ nígbàgbọ́ sí nínú kádàrá ntọ́ba ti yàtọ̀ sí yẹn àgbọ́dọ̀ nígbàgbọ́ sí rárá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí rárá oríṣiríṣi nǹkan míì wọ́n mọ̀ sọ pé lámúnú àwọn àsìkò kan nù lẹ̀ káàró jírí wọ́n ní wọ́n rí kìnnì kan wọ́n wà máa sọ̀rọ̀ tọ́jú mọ́ nǹkan kankan lórí ẹ̀ mọ́mí ni ọ̀gbọ́dọ̀ máa bá wọn ní lẹ́mìí ẹ gbọ́ sí létí bẹ́ẹ̀ dé bí ọdẹ bẹ́ẹ̀ dé máa gbọ́ ìròyìn sétí ń gbàmí àbí ẹ̀ dé máa ka pépà bẹ́ẹ̀ ni ẹ̀ ti gbọ́ sétí ìsọba ní ìdíkẹ́ kọ̀rẹ́ kó lè bá àmọ́ta kó jọra ọlọ́ àdúrà ẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ kí wá ṣe gbogbo ogbe tí wọn bá ti wá ń ké wà máa gbà lèyàn máa wọn bà ìgbàgbọ́ èèyàn jẹ́ kéèyàn máa sọ̀rọ̀ ń pa gán kọ̀kọ̀ tí ò sínú tíra ọlọ́run tí ò sínú ànábi sallallahu alaihi wasallam. agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wípé arkanu limani bil qada'i àwọn orígun ìgbàgbọ́ jẹ́ orígun fún ìgbà ẹ ìgbàgbọ́ ń pa kádàrá orígun fún ìgbàgbọ́ ní orígun mẹ́fà òun náà wá ní orígun mẹ́rin tó pé èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ nígbàgbọ́ sí i tí ọba bá nígbàgbọ́ sí i kò sí nú ẹni tó wà nú ẹni tó nígbàgbọ́ sí kádàrá iná tí mo ti kà ṣùgbọ́n kíkà rẹ̀ ní ìsìn kíkà pẹ̀lú ẹ̀rí Qur'an àti a gbọ́ orígun àkọ́kọ́ tọ́kárí gbogbo nǹkan tí òfin kankan lẹ̀ ọlọ́ọ̀bá gbogbo nǹkan pátápátá àwọn èèyàn míì tún sọnù lórí eléyìí wọ́n ní ọlọ́run nígbàgbọ́ sí nǹkan ní gidi ni ṣùgbọ́n ní fọ̀sí wẹ́wẹ́ àwọn sọ ní kété gbogbo nǹkan lónímọ̀ sí àwọn sì tó torí ẹ̀wọ̀n tó ní kébèrè ìyẹn ni pé ọlọ́run nímọ̀ sí wípé Nàìjíríà ń bẹ ṣùgbọ́n ìfọ̀síwẹ́wẹ́ àwọn èèyàn ti mẹ́mẹ́ abiola onímọ̀ sí wípé abdulil ń bẹ ṣùgbọ́n gbogbo etí ṣiṣẹ́ gbogbo ara rẹ̀ kò nímọ̀ sí rárá o ọ̀rọ̀ sọ́kùsọ nìyẹn wọ́n ní ọlọ́run nímọ̀ sí nǹkan lọ́bọ̀rọ̀ gidi ṣùgbọ́n ìfọ̀síwẹ́wẹ́ rẹ̀ kò nímọ̀ sí ọ̀rọ̀ sọ́kùsọ nìyẹn ọlọ́run ọba alimun yuhitu ilmuhu bikulli shay galaxy man onímọ̀ ni tímọ̀ rẹ̀ rọ́ kíká gbogbo nǹkan pátápátá àtàwọn tẹ́ẹ̀ ti di tẹ́ẹ̀ ẹ̀yin scientist detect ní ìsìn yìí ọlọ́wọ́n bá ti ní gbogbo ohun tí ń bẹ pátápátá àtikọ̀ ń bẹ ń bẹ nìkan ló ti ní màdí. àwọn ọ̀sẹ̀ máa ṣe wádìí ìwádìí kí ni ti ń bẹ láàrin ewé yìí ẹ̀dẹ́ ènìyàn tá a exploit fún ẹ̀ á exploit ẹ̀dẹ́ ṣùgbọ́n lọ́n tọ́ nǹkan rẹ̀ ó ti máa dára bí ha akọwà ata ha àbí ẹ̀kọ́ ni ọlọ́run dálẹ̀ ọ̀dà sánmà jẹ́ ìjẹ́ fọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ọmọ jẹ́ àǹfààní fún ọlọ́run gbogbo ẹ̀ nínú Koran àwọn tẹ̀wá máa fóònù ò tíì dé íńtánẹ́ẹ̀tì ò tíì dé tọ́lọ́dù sọ pé wọ́n ká lámàlá òun Musa àdẹ́kẹ́dì máa Musa ń bẹ lórí ilẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ń bẹ lórí aṣọ rẹ̀ ó sì ló ń bá Musa sọ̀rọ̀ ní ìbá sọ̀rọ̀. ó nìkan lọ́ máa kọ̀kọ̀ tí ń bẹ́ ń bẹ̀ tó fi ń bá sọ̀rọ̀ tó fi ń gbọ́rọ̀ Rahman tó fi ń gbọ́rọ̀ ọlọ́run ọba láàánú. ní ìsìn àwa náà ti ń pe èèyàn láti ìlú òkèèrè táàjọ máa sọ̀rọ̀ báyìí àtúnṣe ìwádìí ṣèwádìí àtúnṣe lọ́mọ ríra wa báyìí bíbí kan bá ń dùn yóò gba ah, my dear ibi ló ń dùn mí o sì wà lamẹ́ríkà o sì wà nàìjíríà ó sì tún máa rí ibi tó ń dùn ẹ̀wọ̀n ibi tó máa déyìn sí ẹ̀jẹ̀ ni. ọlọ́sìn ni wà kàlámàláhù Mùsá tẹ̀kìlímà nínú tàn Umar bin Khattab ṣe kútúbà lọ táwọn mùsùlùmí ní ìṣòro lójú ogun ó sì sọ pé ẹgbà báyìí ẹgbà àwọn èèyàn sì ń gbọ́ ẹgbà báyìí ṣe á jẹ́ láàrin kútúbà <laughs> láàrin kútúbà kò sí tẹlifíṣàn kankan ṣùgbọ́n tẹlifíṣàn tọ́lọ́run lọ́lọ́run ló fún gbàdán tẹlifíṣàn tọ́lọ́run lọ́lọ́run ló fún gbàdán títúmọ̀ ti ọlọ́run bá nímọ̀ ti gbogbo nǹkan pátá àtàṣepọ̀ ti bẹ láàrin rẹ̀ tí ò sí èméjì ń bẹ ọlọ́run bá sọ pé wàlẹ́bí wàláhù lẹ́bí ìlàhìlà ìlàhù alimul ghaibi wa shahadati wa rahmanu rahim nínú suratul hashir ayat twenty suratul hashir ayah twenty two quran chapter fifty nine verse twenty two ọlọ́ni òun lọ́lọ́run tí ọ̀sẹ́ nìkan kan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àbò nìkan alimul ghaibi wa shahada ọlọ́wọ́ bá nímọ̀ sí gbogbo ńtọ́ pamọ́ sọmẹ̀dé nìyẹn àti gbogbo ńtọ́ hàn sọmẹ̀dé nìyẹn ọlọ́run nímọ̀ sí. ìmọ̀ ọtọ́lọ́run ti yàtọ̀ sí tiẹ̀ tọ́jẹ́ pé tí ọba tó clear dáadáa onímọ̀ ń pa rẹ̀ ṣùgbọ́n ìmọ̀ ń kò clear dáadáa tọ́lọ́run yàtọ̀ sí yẹn gbogbo ntọ́ papamọ́ àti gbogbo ntọ́ ọlọ́run ní mọ̀tì pátápátá tí ó sì yàtọ̀. ọlọ́run tún sọ láàyè mí nínú Quran inú suratu Talaq Quran chapter sixty five verse twelve ọlọ́run sọ pé Allahu alladhi khalaqa sab'a samawat khalaqa sab'a samawatin wa mina al-ardi mithlahun ọlọ́run ló dá sámà méjèèjì. àti irú ẹ̀ tí ń bẹ níbi ilẹ̀ yẹn pé ilẹ̀ náà ìpele méje náà ni. ọlọ́ni irú ẹ̀ náà ó ń bẹ níbi ilẹ̀ yatanazzalu al-amru baynahunna láàrin méjèèjì àti ọlọ́run àti ọlọ́run ó ń sọ̀kalẹ̀ láàrin méjèèjì. gbogbo tí ń ṣẹlẹ̀ pátápátá pẹ̀lú àwọn màláìka àtọ́lọ́ yàn fún gbogbo ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ni wọ́n ń gba àtẹ́lásọ̀dọ̀ ọlọ́run ilé ìní ẹsẹ̀ ilé ìní ẹgbẹ́ jùlẹ iye èèyàn tí wọ́n fi rè iye èèyàn tí ó kú rè nǹkan tí ó di lórí ní gbogbo àsìkò. náà nà àti ń láàrin méjèèjì kẹ́lẹ́ bá a mọ̀ pé ọlọ́run bá ní kápá lórí gbogbo nǹkan pátápátá wa anna Allaha qad ahata bi kulli ilma àti pé ọlọ́run ìmọ̀ rẹ̀ ti gbogbo nǹkan pátápátá ìwọ tó bá lò ní àyàfi ń bẹ̀ kọ́ wá sọ ẹ̀rí tiẹ̀ fún wa. ọlọ́run ní wa anna Allaha ilma kẹ́lẹ́ bá mọ̀ ó ní mà ti gbogbo nǹkan pátápátá tí ò sí àyàfi ń bẹ. orúkọ ẹlẹ́ẹ̀kejì torí àsìkò àwọn àyà míì náà tó ń bẹ. òun náà ní pé fífi ọlọ́run tọ́kárí gbogbo nǹkan pátápátá tí ọ̀la àyàfi nú. àti káyà yẹn fún wa náà tẹ́lẹ̀ inú sùrọ́tù tẹ̀kíwìr sùrọ́tù tẹ̀kíwìr àyà twenty nine òun náà lọ parí ẹ̀ ọlọ́niwàmá tàṣà ùnà. ilà ayàṣà Allahu Rabbul Alamin ẹni gbèrò kínní kan àti kí irú rẹ̀ kó ti sáájú lọ́dọ̀ ọlọ́run tí túmọ̀ sí pé èrò ọlọ́run ó gbogbo nǹkan ọlọ́run sì tó ń sọ fún wa. nínú àwọn àyà míì ká lọ wò ó bá ومن يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم inú suratul an'am aya thirty nine ọlọ́ni ẹni tó bá wu òun ọlọ́run yudulilihu òun asọ́nu kí ló bẹ́ẹ̀ tètè wa ya yasha ẹni tó bá bọ́ sínú ìfẹ́ òun á ti kí ni ọtí mùsàkì owó jọ wà lójú ọ̀nà tọ́tọ́ amadukẹ́ lọ́dọ̀ ọlọ́run o kọ́lọ́n jẹ́ atọ lórí ojú ọ̀nà tọ́tọ́ o àti ẹni tọ́jẹ́ pé ọ̀sẹ̀ tàǹkà mi lẹ́yìn Islam tó sì náà ó ti bá èrò tọ́lọ́n mọ́ọ̀mù nù lórí pé tọ́lọ́n fẹ́ kọ́ mọ́ ọlọ́run ti ní màsí pé ọ̀sẹ̀ ó sì ó sì jẹ ó sì ó sì ó sì papọ̀ mọ́mọ́ ṣíya rẹ̀ fífẹ́ rẹ̀ irú rẹ̀ ó sì kọ́lẹ̀ sínú lawhul mahfuz kó sì gbọ́dọ̀ mọ́tẹ́lẹ̀ níbo lọ́n ti kọ́lẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó sì sàlàyé fún wa ẹn tó bá ṣe yí pé fífi ọlọ́run èrò ọlọ́run lórí ẹ̀ nípa pé kó ṣe kèfèrí sọ́lọ́run fún àsìkò kan ni yóò kù sórí imán Ànábì sallallahu alaihi wasallam ibi àkọọ́lẹ̀ tọ́lọ́ ti kọ́ yóò bá borí ẹ̀ yóò bá yóò lo ńgbọ́lọ́ngbọ́ ni yóò sì tàn sórí ẹ̀ bí ẹnìkan jẹ́ fóònù mi láti ìlú kan ǹjẹ́ Òṣogbo wa wọ́n pè ọ̀dà ìgbó Òṣogbo náà wọ́n pè wọ́n ní kéde mùsùlùmí tẹ́lẹ̀ ó sì gba ìsìláàmù ńgbà ọgbà ìsìláàmù ìyàwó mélòó wọn ló níná ṣé mẹ́fà ni àbí mẹ́wàá ìrántí mọ́ ẹ́ à wọ́n ní márùn-ún ìrántí mọ́ ìyàwó rẹ̀ sáájú mẹ́rin lọ ṣùgbọ́n lásìkò wípé ó ti wọ́n á sọ fún pé ọmọ tẹ̀sà mẹ́rin mọ̀ ní òní òní báwọn yòókù mọ́ àsìkò pé kọ́sẹ̀sà lọ́ba lọ́dọ̀ ọlọ́run lọ́ba mẹ́mọ́ ọ̀dọ̀ ẹ̀wọ́n ti tóbi ọlọ́run kọ́sẹ̀sẹ̀ kẹ́tí ọgbà lórí pé ọfẹ́ ìyàwó ju mẹ́rin lọ kọ́sẹ̀sẹ̀ kẹ́tí ọgbà rárá ó ti gbà láti tẹ̀sà ń láàrin kó tó lọ́ba kú ọba kú fi ń tọ́ súnmọ́ káfí gba kẹta káfí mọ́sálà yún lẹ̀ fìkìyà ni. níta fẹ́ ló bẹ́ẹ̀ ni wípé ẹni tó bá ṣe aburú tó wá kú lórí dáadáa ó ti wà nù mọ́ ọlọ́run ó sì wà nù èrò rẹ̀ ó sì ti kọ́ ọ́lẹ̀ bẹ́ẹ̀ kò sì gbọ́dọ̀ mọ́sẹ̀lẹ̀ ní gbọ́dọ̀ ṣe wọ́n. bẹ́ẹ̀ náà lòdì kejì ẹni tó ti ń ṣe dáadáa bọ̀ tá a mọ̀ ṣe wá gbọ́ pé subhanallah bí àbí ńgbà tó síkì lọ́wọ́ náà ló ní wọn ó gbé mu ẹ wá gbọ́ pé chọ́ọ̀jì ló kú sí. kẹ́ẹ̀tì mọ̀ yìí pé ìmọ̀ọ́nì rẹ̀ ó ti di mọ̀ lọ́dọ̀ ọlọ́run ti ní gbé fúngbà kan ní ìmọ̀ọ́nì rẹ̀ tí ó ṣe kẹ́yìn nìyẹn ọlọ́run gbogbo ẹ̀ kalẹ̀. ẹ ọlọ́run tó wá sọ àyà fún wa àyà yẹn ká ronú sí dáadáa nínú àti one hundred karonu sí dáadáa ọlọ́run ní walau sha'a rabbuka la amana man fil ardi kulluhum jami'an afa anta tukrihun nasa hatta yakunu mu'minin wa ma kana li nafsin an tu'mina illa bi idhnillah wa yaj'alu rijsa 'ala alladhina la ya'qilun tọ́lá fẹ́ máa ń pa màṣíyà ọlọ́run dísìkì tí wọ́n bá fi sàjálà Quran fi ṣáà yàṣáwù fi sí àbí alimujamuli alifazil Quran tí a fà wá kíni Muhammad Abdulbaki Fuad tó ṣe alamisra tọ́yẹ́ pé tó wá ti mú gbólóhùn kẹ́ báyìí gbogbo orí ọ̀nà tó gbà wà ní Quran ìní ọ̀sọ̀ fún wa mujalladu ẹ̀yọ̀ kan náà ni. lọ́ọ̀ wò wo ṣáà àti yàṣáwù ni o àti tàṣáwù náà gbogbo ẹ̀yọ́ kò fọ̀jọ̀ tó dùn kan náà torí dísìkì ó lè mí àwọn míì tí wá yàtsáwò bá ń bẹ́ẹ̀ bì bẹ́ẹ̀ ó lè mọ mu wa fún ọ̀dọ́ bá fún yàtsáwò lásán ṣùgbọ́n bíi ti all get everything lọ ka ìtọ́jà mọ́mọ́ sí ọlọ́run lọ wo nínú Quran ó rí èèmọ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ tọ́pọ̀ yóò sì jáde fún bẹ́ẹ̀ ìgbàgbọ́ òdodo yóò sì jáde fún bẹ́ẹ̀ nínú ẹni gbólóyìn tọ́lọ́ sọ wípé walau sha'a rabbuka tọ́ba bá ìrú ọlọ́run ọba rẹ tọ́ba bá a mú ni làámánà máa ń fẹlẹ àrùdè kulluhum jami'a gbogbo ẹni tí ń bẹ lórí ẹ̀fẹ̀ pátá ní ìbánigbàgbọ́ lọ́nà Allahu akbar ẹ wo títóbi Ọlọ́run Ọlọ́run ti sọ fún àdéhùn sàlám sùràtù ká fàlà àlàkàbà ìhùn nafsaka àlà àzàrìhìm ńlám yu'minu bí hàdà hadithi àtàbà eré ànábì má kó parun bára rẹ má fi ìbànújẹ́ para rẹ nítorí pé àwọn ẹ̀yà kan wọn ò nígbàgbọ́ sọ́lọ́ ó ti wà nù mọ̀ṣíà ọlọ́run pé bá yí ó ti máa lọ rè ó ti wà nù mọ̀ṣíà ọlọ́run pé fàrí kó ń fèlè jáde náà ti wọ́n fàrí kó ń fèlè sẹ́yìn àwọn èèyàn kan wọ inú náà ọlọ́run àwọn èèyàn kó ti wọ àjẹ́ náà lọ́lọ́run ó ti wà nù mọ̀ṣíà ọlọ́run kò sí ní tó lè ṣe ṣùgbọ́n gbogbo kìràkìtà wa gbogbo kìràkìtà wa gbogbo kìràkìtà wa náà ni pé ànímọ̀ sí ń tọ́ ń bẹnu kádàrà ọlọ́run ó sì gbé tẹ́lẹ̀ wa lórí kíkà mọ̀ sí dá wa sójú ọ̀nà tọ́lọ́ ó gbéṣẹ́ ńlá ó gbélé wa lórí bó ti gbélé àwọn ànábì ọlọ́run lórí tí ò ní wọ́n dúró lórí kádàrà ọlọ́run nìkan kò ní wọ́n dúró lórí kí ni ìtọ́lọ́ ti kọ́lẹ̀ àti iṣẹ́ tá a ṣe nǹkan ti dá yẹn àti iṣẹ́ àwọn ànábì ọlọ́run àti tíra àti nínú kádàrá ọlọ́run náà wà nínú kádàrá ọlọ́run lọ́wọ́ ibà tó mú ọ ọlọ́run ó lè wà ní pé ibà ń wọ́n lọ ẹnu láti fún un nígbà tó o wà lórí tábìlì òjẹ́ ìrógùn bàgán inú gbódẹ̀ o sì torí ẹ̀ kú lọ gbà fi débi tó tó lè gẹ ìdí àkọọ́lẹ̀ tọ́lọ́n tiẹ̀ lọ lórí yìí. àkọọ́lẹ̀ ẹlòmíì bí ọba tí bà kò lọ nínú kádàrá ọlọ́run ní pé bá ó mu ọ nínú kádàrá ọlọ́run pé ń bọ̀ bá lógun tán ń lọ lára kó ní ní mọ́nì pé kádàrá ọlọ́run yẹn. ọlọ́run ní ولو شاء الله ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا tọba bá fífi ọlọ́mú tọba bá irú ọlọ́mú gbogbo ẹ̀ ń bẹ lórí ìpẹ́ ní ìbánigbàgbọ́ sọ́lọ́mú. èèyàn jẹ́ ànábì ọlọ́mú ìyàwó rẹ̀ ti tún lọ́tọ̀ èèyàn jẹ́ ànábì ọlọ́mú ìkànnú ọmọ rẹ̀ ti tún lọ́tọ̀ tí ò ní sí mẹ́sẹ̀jì tó mú wá. èèyàn jẹ ọ̀tá ọlọ́run lórí ilẹ̀ tó tó péré lọ́lọ́run ìyàwó rẹ ti dùn dúró òsì ní bá gbọ́dọ̀ lọ́run ń gbọ́dọ̀ lọ́run tó bí aburú ọkọ mi. wàlá jìnnì mi ń fẹ́ràn àwọn ni mi bí mi ń bí fẹ́ràn àwọn ìyàwó ló jẹ́ ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا tọ́ba bá fífi ọlọ́run ọba rẹ mú ní gbogbo ẹ ti ń bẹ lórí ẹ̀pẹ̀ ní ìbánigbàgbọ́ sọ́lọ́run apá àǹtà tó kéré òun náà ta hatta yakunu mu'minin ṣé wà nàbì sọ́sọ́lá lọ́mọ túláàsì àwọn èèyàn lórí pé wọ́n á nígbàgbọ́ òdodo sọ́lọ́run tí gbọ́ ọlọ́run ó lérí ṣe wa ma kana li nafsin an tamuta illa an tu'mina illa bi idhnillah kò sí ẹ̀mí kan tó lè ní ìgbàgbọ́ àfi kọ́ lọ́wọ́ bá ó yọ̀ǹda fún un ọlọ́run wá sọ ọ wá ń sàlàyé ń bẹ́ ọ nípa iṣẹ́ tó máa dé ẹni tó bá gbé pa tó nígbàgbọ́ sọlọ́run ọlọ́run wà kún lọ lórí ẹ̀ ẹni tó bá kọ̀ tó wáyé pé àwọn èèyàn ń ṣe tọ́lọ́run òun ò ṣe kódà ó tún disturb ẹ̀ ń ń ṣe falamma zaagu azaaga Allahu qulubahum àwọn yahudi nígbà tí wọ́n sẹ́rí ẹ ọkàn wọn kó mi lọ́lọ́run ọlọ́run náà bá wọn yí dáadáa ẹ̀yìn yìí ẹ̀ ní gbọ́dọ̀ lọ iṣẹ́ ìtọ́lọ̀ nìyẹn tí ṣe tí ọ̀sẹ̀ nìkan kan tí ó fò ṣe rẹ̀ wa qulil haqqu min rabbika àbẹ́ẹ̀kọ́ ni faman sha'a falyu'min wa man sha'a falyakfur. òdodo ti wá látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ ẹ̀ ń bá jẹ́ pé ọba fífẹ́ rẹ̀ mú kó ṣe kíni kó ṣe kíni kó ní gbàgbọ́ sọ́lọ́ ń bá wù kó kíni o kọ́mọ́ ní gbàgbọ́ sí a tó ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ insha allah ta'ala torí àsìkò ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kíkọ tọ́lọ́wọ́ bá kọ́ lẹ̀ àdúgbò sọlọ́lọ́ alẹ́ ọ̀sán ti sọ fún wa nù yẹn ibi kọ́lọ́ọ̀ tó dá sánmà àdìlẹ̀ ní nǹkan bíi fifty thousand years lọ́lọ́ọ̀ ti kọ́ gbòǹkan lẹ̀ ọlọ́run ti tún sọ́nu kúrò àyè pé máa bá rádínà fìlíkì tàbí mi ṣe yìí. kálọ̀ wọ Suratul An'am àyà thirty eight ọlọ́run ní máa bá rádínà fìlíkì tàbí mi ṣe yìí. agbákan náà àwọn ìmọ̀sán tó ti táàbù yẹn òun náà ní Lawhul Mahfuz òun náà ní Lawhul Mahfuz níbi àkọọ́lẹ̀ àwọ̀ ọlọ́run kò síbi kankan tá a ti ń báyìí ní ẹni pé gbogbo nǹkan láti kọ́lẹ̀ pátápátá apákan ìtumọ̀ sí rẹ̀ sí Quran àti ìtọ́tọ́lọ́ sí lóhùn òsè náà ni pé nípa dítẹ́ẹ̀lì àwọn nǹkan kankan ọlọ́run ti sọ ní Quran nípa dítẹ́ẹ̀lì àwọn míì tọ́lọ́run ọ̀sọ́ ọlọ́run ti fún wa ní qawaidul amma general principles ó ti wà nù Quran tẹ́ẹ̀bù mọ̀dájọ́ ẹ̀ àtẹ̀fẹ́ máa farradina tẹ̀lékẹ́ta àbí mi ṣe kò sí nǹkan kan tá a Quran àbáwa abdulrahman sayuti nínú tíra ẹ̀ tá à ń pè ní mu'tarakul akran fi ijaz al-Qur'an ìdí mẹ́ta ni ojú ogun rèé táwọn akẹgbẹ́ ti máa fa ti máa fi fagagbága lórí ijaz ti bẹ fún Qur'an lórí mu'jiza ìjẹ́ ìmọ̀ iṣẹ́ ìyanu ti bẹ fún Qur'an ó ní kò sí ìmọ̀ náà láyé tí ò ti sí abala kan bẹ̀ tọ́lọ́ ọba ti sọ nínú Quran kò sí ìmọ̀ ọ̀hún láyé oríṣiríṣi ìmọ̀ ti develop lẹ́yìn ìgbà tó ń sọ̀rọ̀ nǹkan bíi náírà ten sí náírà eleven ìjírá ìlọ́sọ̀láìsì Abdulrahman Sayuti a sì wà ní fourteen thousand eh, one thousand four hundred and kini thirty four nísìn yàtí more than five hundred years ló ti sọ̀rọ̀ díẹ̀ ó ní abala àmọ̀ kan. tọ́lọ́wọ́n sọ nípa rẹ̀ ní Quran àwọn onímọ̀ àti iná kò sí aspect of knowledge kan tí ò ní link tí ò ní traces nínú Quran. ó wá bí afá kan ipe ikú anabi wa sallallahu alayhi wa sallam sọlọ ti sọ nípa rẹ̀ ní Quran kí ló wí. eh?

a sọ àǹfààní tí insha allahu ta'ala. ẹ̀ẹ́ níta sáfẹ́ ló mẹ́ni wípé ma farradna fil kitabi min shay. tẹ́tìrì. ara àhàbọ̀ àdìgọ́lá fẹ́ ní ẹgbẹ́ ẹwọ́ Quran chapter sixty two ẹwọ́ Quran chapter sixty ẹ̀ẹ́ lombe ló mẹ́ wípé kí o ọlọ́wọ́n bá kò ṣe àṣẹ ètò kankan nípa tírà rẹ̀ lẹ́yìn ìgbà náà wípé ẹfiyun lẹ́nà ẹfiyun lẹ́nà ọba gbogbo pátá. ọlọ́run fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ bó ṣe ń yẹn tí o sì gbọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀ ọlọ́run bá sọ yìí pé Allahu khaliqu kulli ọlọ́run gbogbo nǹkan pátápátá ẹ̀ fi kọ́ sọ o wa ọlọ́run gbogbo nǹkan pátápátá náà sì gbogbo nǹkan. ǹjẹ́ ọba máa jẹ́ gẹ́gẹ́ bí àlàyé àwọn onímọ̀ ìtí ọmọ jẹ́ nǹkan iná ní nke mumkinin gbogbo ntọ́ba lọ́ba ti kádàrà pé yóò mọ̀ wà ní existence tí ọmọ wà ní bíbẹ iná ní jẹ́ nǹkan ntí ọba ti sí nínú bíbẹ kẹ́ẹ̀tì mọ̀ ni mọ̀ pé yóò jẹ́ nǹkan nù ntí ọba yẹ pé máa rò lásán speculation lásán nínú nǹkan ọlọ́ọ̀ni ntọ́ba ti ń ọlọ́run ní khaliqu kulli shay'in olùdá gbogbo nǹkan pátápátá wa huwa ala kulli shay'in wakil ó sì ní onísọ lórí gbogbo nǹkan pátápátá ọlọ́run tún sọ láàyè nínú Kùránì àyè pé wallahu khalaqakum wa ma ta'malun nínú sọ́ọ́dù Fusilat àyà 96 ọlọ́run ní wallahu khalaqakum ọlọ́run ọba ló yín àti gbogbo tẹ̀síṣẹ́ gbogbo tó ń ṣiṣẹ́ ìtọ́jẹ́ dáadáa nínú ẹ̀dá ọlọ́run ni èsì ọ̀dà náà nínú ẹ̀dá ọlọ́run ni. a tó ń bọ̀ sórí ẹ̀ insha agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kìlò ún òun náà ni pé gbogbo ṣé ọlọ́run pátápátá ẹ̀dá lọ́jọ́ bọ́lọ́run. àwọn kan míì ni wọ́n tún yarí wọn sọ pé rárá

ọlọ́run ló gbogbo nǹkan wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ló dá yín àti gbogbo nǹkan ẹ̀sìn pátápátá. títúmọ̀ sí pé gbogbo ntọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ṣe ọba náà ló tí ò sí èméjì ń bẹ́ẹ̀ ńgbà dá fún un ìdáhùn náà ni ti nímọ̀ sí ó sì kọ́ lẹ̀ bẹ́ẹ̀ ó sì yọ̀ǹda akọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó ti sọ fún wa ó ti sọ fún wa pé èèyàn gbọ́dọ̀ máa lu ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọ máa fi dáadáa sì sí ọlọ́run èyí tí ó sì bí ẹni pọ̀ mẹ́rin àlẹ́ àlékún àìsí ọlọ́run náà ni alẹ́ òṣèlú sọ pé wọ̀ṣọ́rò láàyò lọ́ọ́ fún ilé ntọ́jà aburú èyí ti nípa ìtìjú nígbà tí Ibrahim so nígbà tí Ibrahim tọ́lọ́ ń sọ̀rọ̀ rẹ̀ nu Quran ọlọ́run sọ yìí pé ẹ̀ẹ́ Ibrahim sọ yìí pé walladhi huwa yut'imuni wa yasqini wa idha maridtu fa huwa yashfini walladhi yumituni thumma yuhyini walladhi atma'u an yaghfira li khati'ati yawma ddin nínú sọ́ra wo Suratu Shu'ara. Quran chapter eh, twenty uh, six so láti verses eh, láti verses seventy eight títí dé eighty two ó ní ọlọ́run alladhi yut'imuni ó ní walladhi huwa yut'imuni ọlọ́ọ̀bá ni máa fún mi lóúnjẹ ńgbọ́ ọkọ̀ lóúnjẹ ó fi ti sọ́dọ̀ ọlọ́run wáyé sí ni. òní sì máa fún mi ní nǹkan mímu wà ìdá àmàrí tù kọsọ pé wà ìdá àmúrọ́dọ̀ ni wà ìdá àmàrí tù tí ń bá wá ṣàìsàn fàhùwà yẹsìbí ni onímọ̀ ti wòsàn fún mi ẹ̀kọ́ ńlá nìyẹn nípa bá a máa ba alágbára lò ẹlẹ́dàá. ńgbà ọkà oúnjẹ sọ́kà mímu sọ́kà wòsàn ó fi ti sọ́dọ̀ ọlọ́run straight. ngbe ọwa aka àìsàn tó sì mọ̀ pípọ̀ tó lè já àìsàn òsè yẹn lẹ́yìn ọlọ́ ọwọ́ àfẹ́ pé tó ti ń bá sáìsàn fàbúrò ayẹ síbi ní inú ẹ̀kọ́ nìyẹn ó ní kọ́ lọ́mọ pami lọ́mọ mi ó kú ṣùgbọ́n tó bá lọ́lọ́mọ pami lọ́mọ ó sì sọ òsì gbẹ̀dẹ̀ tó gbé ọlọ́mọdé ń fẹ́ẹ̀lì èyí bọ́ lọ́mọ fẹ́ẹ̀lì mi. èyàn gbọ́dọ̀ ní adam pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n tó bá wíkì ní wíkì jì ọ́ lẹ́tẹ̀ rárá torí pé kò sí nǹkan tí ó rù lẹ́yìn ọlọ́run kò sí nǹkan tí ó lẹ́yìn ọlọ́run kò ni tí túmọ̀ sí pé àtẹ̀ntọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ń ṣe da àtẹ̀ntí ọ̀dà ọ wà nù kádàrà ọlọ́run ó sì agbẹrin ẹlẹ́kẹfà òun náà ni maratibul qadar ìpele ìpele tí kádàrá ni márùn náà ni alákọ̀ọ́kọ́ náà ni a ti sí lórí hadith ibi anabi wasala allah alayhi wa sallam ó ní fifty thousand years kọ́lọ́n tó dá sọ́nà àti rẹ̀ ńlọ́lọ́n ti dá ọmọ tí ọkọ tí ò sí èméjì mbẹ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìkádàrá tọ́jẹ mọ́ ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ nìyẹn lápapọ̀ ìyẹn tẹ́lẹ̀ lẹ́yìn gbàtí ọlọ́run ti dá anábì adamu alayhi salatu wa salam àwọn ọmọ ọmọ rẹ̀ mo ti mo táìmù yẹn mọ̀ rí ẹ̀ ní problem ìdá dọ́ọ̀kàlẹ̀ amúre tasa wáyé ìdá tasa dọ́ọ̀ kọ́ ìdá fìkìyà ni ìmáàmù sábì lọ́sọ̀ alákọ̀ọ́kọ́ àwọn èèyàn bá sọ ìkejì mọ́ lẹ́yìn. ìdá dọ́ kalẹ̀ amúre tọ́ta wọ́n ìdá tọ́ta dọ́ tásìkò bá wà lẹ́lẹ̀ yẹn máa fa nǹkan mú tó yẹ ọ̀rọ̀ àti tásìkò mọ̀ èyí ó ti gbégbégbé. <laughs> now ntàfẹ́ ló bẹ́ẹ̀ ni wípé alákọ̀ọ́kọ́ nìyẹn nu kádàrà ẹlẹ́ẹ̀kejì láti bàtọ́ ọlọ́run ti dá ànábì ádámù alayhi salatu wa salam lọ́lọ́run ti kó àwọn àrọ́mọdọ́mọ rẹ̀

nínú wọn ní tọkọ yìí mọ wa pé ọmọ ẹdẹ ènìyàn kọ̀ọ̀kan gbà tí wọn bá ti máa bí iná ló ti yẹ kọ́ máa ń fa sọ̀rọ̀ yìí bọ́lọ̀ ń lọ yẹ kó máa sìn torí ọ̀nà ara ní gbogbo èèyàn kọ̀ọ̀kan gbà wálé ayé wọ́n ní táyà ń tọ́ka sí nìyẹn àdìsí sojú ọlọ́run sọ pé àwọn eléyìí ọ sẹpẹrẹtì àwọn kan mẹ́pà àwọn eléyìí torí àlùjánnà ló ń fi dá wọn iṣẹ́ wọn àlùjánnà náà wọ́n sì wọ́n sì wà àlùjánnà náà ẹlòmíì lè ṣe wàhálà pàlàpàlà pàlàpàlà o ṣùgbọ́n àlùjánnà ní kankan rẹ̀ àwọn eléyìí òun dá wọn fún náà iṣẹ́ ọmọ nánà ni wọ́n sì máa ṣe wọ́n sì wọ nánà olùwàbàyí nírun pẹ̀lú àwọn àsìkò kan o àbíkọ́ máa léwé láàrin àgbáyẹ́pọ̀ náà ní kírun fún yín mọ́sálásí o ṣùgbọ́n òòsà òkú òní rẹ o ẹbọ òkú òní yàrá rẹ o yóò sì kú lórí ẹ o kádàrá ẹlẹ́ẹ̀kejì nìyẹn ìpele ẹlẹ́ẹ̀kejì nu kádàrá nìyẹn ṣùgbọ́n tẹ̀kejì náà ní ìbámu sí tàkọ́kọ́ tí wọ́n ti kọ́ lẹ̀ ní o kéde kó mú tuntun wá o. ìpele ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kadare yìí tọrọ pọ̀ mọ́ ìtẹ̀mí ẹnì kọ̀ọ̀kan nígbà tí oyún ti lo ogójì ọjọ́ kẹrin ogójì ọjọ́ lọ́nà mẹ́rin ọjọ́ oṣù mẹ́rin kọ́ ogójì ọjọ́ lọ́nà mẹ́ta ọjọ́ oṣù mẹ́rin lẹ́yìn oṣù mẹ́rin màláíkà wà bá tí ọkọ̀ ìjẹ̀mú rẹ̀ tí ọkọ̀ ọmọ sí yóò jó lórí ibú ni yóò jó ire ni. ìyẹn ni pé ní ìbámu sí tàkọ́kọ́ yẹn torí pé màláìka gan náà ní máa kọ̀kọ̀ àgbàtọ́ lọ́n bá tó pé iṣẹ́ ilé ìyá. ìpele ẹlẹ́ẹ̀kẹrin òun náà tilẹ̀ yufuraku fi fi ha yufuraku kullu amrin hakim kí tó mọ yufuraku wọ́n máa fọ́n wọ́n máa fọ́n ọlọ́wọ́ máa fún àwọn màláìka níwèé gbogbo àlámọ̀rin tó ti parí ẹ̀ iṣẹ́ ọdún kan kálukọ́ ẹ̀ dídéèlì ti ọdún kan lèyàtò kọ́jú ní kálukú ma wà rò wípé ìbáàdà rẹ tó bá ṣe àdúrà rẹ tí wọ́n pè ọ́ pé ọwọ́ àpéjọ ni ọwọ́ ayí kádàrà àtàkọ́kọ́ tọ́lọ́ ti kọ́ padà ní ìbámu sí kádàrà àtàkọ́kọ́ náà ni ṣùgbọ́n tí wàá nu ọ ṣàdúrà lásìkò báyìí òun ó sì gbàdúrà rẹ ó ti síbi ta láwọ̀ bíi mírọ̀ nínú káyọ̀dà àárín téèyàn gbé wájú tó bá gẹ̀ẹ́sì la rẹ tó fi pàkọ́ bẹ́ẹ̀ náà ló ti bá nu mírọ̀ ọ gbọ́dọ̀ sọ pé mírọ̀ lọ́wọ́ àfà tó bá gbé pàkọ́ bọ́bá kàtíkì rẹ tó bu rẹ́jú ní bùkúbù mírọ̀ ó fi hàn ọ́ kí wá ti fẹ́ wá lọ pé á ah, mírọ̀ yìí ó ti wá ti sìgọ́ mi báyìí o ọlọ́run ti nímọ̀ sí gbogbo ohun tí kálukú ó ṣe ó sì jẹ́ kó reflect ó jẹ́ kó reflect nínú èkùkù rẹ̀ tó ti kọ́ kalẹ̀ nípa agbódìmọ̀ sí èrú rẹ̀ ti rọ̀pọ̀ mọ́ ó sì yọ̀ǹda pé kéke kọ̀wé kọ́kọ́ lẹ̀ kò sì gbọ́dọ̀ mọ̀mọ́ tẹ̀lé bọ́lọ̀ sí níwọ̀n sí kọ́kọ́lọ́ sí tuntun bọ́lọ̀ àwọn yahudi àwọn yẹn máa ṣe ìsìbáṣu lè bàdá ìlélá azza wa jal àwọn yẹn máa fi yẹn máa fi rinlẹ̀ ìgbé ńgbà tí wọ́n bá fẹ́ tako nẹ́sùkù nínú Qur'an wọ́n sọ pé bóyá nẹ́sùkù ṣe lè máa bẹ́ẹ̀ wọ́n á sọ pé sọ́lọ́ tún ó àtúrò ni àtúrò sí wọ́n bó ti wùlẹ̀ ọmọ àwọn yahudi ní ẹ máa sọ̀tọ̀ gbọ́dọ̀ bá. má rò kọ́dírì rẹ tó ṣàdúrà ìyún lọ́wọ́ ayé tá sí àtúnbọ̀ àtàkùn sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ la ló ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni kádàrá tójoojúmọ́ tọ́lọ̀ ń sọ fún wa ní rahman aya twenty nine ike yas'aluhu man fi samawati wal ard kulla yawmin huwa fi sha'n gbogbo ti bẹ ní àtìlẹ̀ ní bẹ ní gbogbo ojoojúmọ́ ọlọ́run ti ń àwọn màláíkà kan bẹ̀rẹ̀ pé ojoojúmọ́ làwọn ń gbàwé ojoojúmọ́ ní iṣẹ́ tí wọ́n máa gbèsè láàrin àwọn ẹ̀dá ṣùgbọ́n ní kíni ní ìbámu sí kíni kádàrá talákọ̀ọ́kọ́ náà ni kìí ṣe pé ti ìtọ́lọ̀ ti kọ́wọ́ kan pé yóò wá yípadà kò sí ń tọ́jọ́ ẹ máa ń sọ pé yípadà ti ń gbé àwọn èèyàn ọmọ ń tanra rẹ̀ jẹ ni ọ̀ ń tanra rẹ̀ jẹ ni ó sì ń tan àwọn èèyàn ti ń gbé jẹ ṣùgbọ́n àtúbọ̀tán gbogbo ẹ̀ kí orí àmàlà ó lè pọ́n ní o ẹ̀jẹ̀ bá wá ẹ̀jẹ̀ bá nà fún tó náà gbẹ́gọ̀ olóko bára rẹ o. agbẹ́rin ẹlẹ́ẹ̀keje nítorí àsìkò ah àsìkò nígbà mẹ́rin àbí mẹ́rin kọ́ mẹ́ta ni àwọn àbá pé máa kọ́ arábàṣe àkàdà fún kùmọ̀ àbí ẹ̀kọ́ ni. ntọ́ba ti súnmọ́ nǹkan ìdájọ́ rẹ̀ náà ni ó gbà torí ẹ̀ ló jẹ́ pé bí màmú bá ń kírun lọ ní mọ́sáàdì bí bá sáfù bá tò débì èèyàn mọ́ kírun náà lọ ni wọ́n ti sáfù ọ̀bá tò débì irun rẹ̀ mẹ́hẹ̀ náà ẹ̀ àwọn ìrújú kẹta ń rú sókè gádàrà raad ibi ọlọ́run sọ pé yamhullahu ma yasha wa yuthbitu wa indahu ummul kitab ntọ́ba wọlọ́run a máa parẹ́ ntọ́ba wù yóò sì fi rìn lẹ bẹ́ẹ̀ wa indahu ummul kitab ìpìlẹ̀ akọ́ọ́lẹ̀ ọ̀dọ́ ọlọ́run ló wà ọ̀nà ní láfíìl mahfuz nínú okọ rẹ̀ ní al èsì méjì làwọn onímọ̀ sọ alákọ̀ọ́kọ́ ni wípé. aya yẹn ń tọ́ka lórí nasikh wal ebi àwọn aya kan máa sọ sọ̀kalẹ̀ máa pa àwọn ìdájọ́ àyà mi rẹ̀ ọlọ́run wa ni jẹ́ mọ́tòláhù máa yà nípa ìdájọ́ òun apárẹ́ kí ẹ lù mọ́ wàyó síbítù ètò òun wa ìpìlẹ̀ ìpìlẹ̀ tó ti mọ̀ pé eléyìí ẹ lò bá sùkò báyìí fún òtò wa pa rẹ nígbà tí o fi rẹ̀ dé iná nù èsì àkọ́kọ́ nìyẹn èsì ẹlẹ́ẹ̀kejì ni pé Ibnu Hajar sọnù Fathul Bari ipe kò ṣe é wọ̀ kọjá pé ti kádà náà lọ́lọ́run sọ ṣùgbọ́n ó kìtáàbù tí èyí padà ìní ìsìn tó wà ní èyí tọ́lọ́ wọn ti mọ̀ tẹ́lẹ̀ ìpè lágbájá buru ní ń ṣe é bọ̀ ọwọ́ akàn dáadáa ńgbọ̀ bá tásìkò ọlọ́run fún wọn ń wé mi pé dáadáa lọ́kàn fún eléyìí báyìí dáadáa ló ṣe kí ni lọ́kàn fún eléyìí báyìí ọlọ́run ti sọ àyà kan ṣùgbọ́n mo fò ó ní nítorí àsìkò àwọn màláìka sọ pé iná kò ná na stẹ́ǹsìkù máa kò ń tún tá a màlúù nínú wo ni. sọ́ọ́tù jàásíyà ẹ wọ àyà kínní ẹ thirty nine bẹ́ẹ̀ ẹ twenty nine sorry twenty eight and twenty nine àwọn màláíkà sọ pé inna kunna nastansikhu na kuntum ta'malun Ibnu Abbas sọ pé ìsìnsá kéèyàn kọ nǹkan jáde omi ìgò ti nípìnlẹ̀ ibi téèyàn ti ń wò kọ àwọn màláíkà ní sẹ́ǹsì ń sẹ́ à ń sẹ́ ń wò ni látọ̀dọ̀ Ọlọ́run. kí túmọ̀ sí pé ń múlì kìtàbí ń bẹ lọ́dọ̀ ọlọ́run tọ́jà pé kò ní yípadà ṣùgbọ́n lọ́dọ̀ màláíkà yóò yípadà bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ èèyàn ẹ̀ńtà àti màtúwó ṣe dáadáa tó sì wáá jẹ́ pé ó tún wáá di ṣàìdá àbẹ̀ ní ṣàìdá tẹ́lẹ̀ tó wáyé sí dáadáa ní ìgbà tó yí padà ni. ẹlẹ́ẹ̀kejì inú ìrújú táwọn èèyàn máa ń rú sókè òun náà ni wípé ǹjẹ́ àdúrà ṣe máa yí kádàrá padà tádùá sí máa yí kádàrá padà ó sẹ́ńpù láti dáhùn kọ́ tába ti mọ ìtìmọ̀sọ́wájú nípa orígun arkanu iman arkanu iman bil qada wal qadar. àdúrà wà nù kádàrá ọlọ́ọ̀ni ipe ó ṣe àdúrà báyìí ipe wọ ọlọ́run fún mi lówó ìwọ ọlọ́run ọmọ mi jẹ́kára rẹ̀ ọ̀yà ọlọ́run ti mọ̀ kó o ṣe ó sì mọ̀ pé wọ́n gbà ó sì ti kọ́ ibi kádàrá àkọ́kọ́ kí wá ṣe pé títí tó o séun ọwọ́ ajé ọ̀tún fọlọ́hún àbí gbígbà tó gbàhún ọwọ́ ajé àtúrò fọlọ́hún rárá àwọn tàbí wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ipe kí lórí sí àwọn oògùn tá a máa ń lò ń sí ìwòsàn tó ń bẹ́ẹ̀ náà làdúrà ṣe rí àgbọ̀dọ̀ mọ́sàdúrà àgbọ̀dọ̀ mọ́ bẹ ọlọ́run ẹni tí ó bá bẹ ọlọ́run ọlọ́run bó sì mọ́ bínú sí i Allahu yagidabu intarakta sukulahu wabnu adama hina yusalu yagidabu abẹ́ ẹ̀kọ́ ni ọlọ́run ọba tó ọba bẹ̀ yọ máa bínú sí ọ ṣùgbọ́n bẹ́ẹ̀ dé ìyẹ̀tọ̀ bá ń bẹ̀ ṣé dáhùn tá fún mi ní báyìí ṣe nǹkan báyìí nígbà bá ti ń pọ̀ jù náà mọ̀ bí ni kódà kó ti Mr President pé kò ah ẹ dàgbà ẹ tọ́ sọ fún pé mo bí sí mo ti mọ̀ pé tọ́lábù dìmáàdì ló gbé wa gbogbo gbàdì ló máa ń gbé wa kí ni ọba ẹ̀dẹ́ yẹn níbi tọ́lọ́ èsì sókè nìyẹn lórí ìbéèrè yàn. ìrújú mi tí a tún máa ń rú sókè ni pé ṣé àdúrà lè sọ tí ó fi jẹ́ ní ẹ̀mí gbógun. sájú àlè ó lè jẹ́ mi èèyàn ògùn àbí tọrọ ẹ̀mí fún yàn ẹ̀mí lórí ìtẹ̀lé ọlọ́run lórí ọlọ́run ni kò sí wọ̀ ọlọ́run rẹ̀ fún Anas radiyallahu anhu èyí tó kéré jù nu ọdún táwọn onímọ̀ ti sọ ni pé lo nine years láyé ó sì lówó tọ́pọ̀ ó sì ní ọmọ tọ́pọ̀ látàrí ibi àlẹ́ mi kò sí èèwọ̀ mi ká tọrọ ẹ̀mí gúgùn fún yàn ṣùgbọ́n ntàn bá tọrọ tọ́lọ̀ ń gbà ní ìbámu sí ti ní màtí ní o kìí ṣe pé àdúrà rẹ ń lọ́wọ́ aṣọ di ntọ́wọ́ ẹlẹ́mìí kúkú ń ṣe tẹ́lẹ̀ àdúrà rẹ lọ́wọ́ aṣọ di o àìmọye ẹni tí ń sọ pé o ṣùgbọ́n ní ìbámu ti ọlọ́run ṣùgbọ́n kò sí kátọ̀rọ̀ ẹ̀mí gbogbo fún yàn lórí dáadáa kọ́lọ̀ jẹ́ mi lógun lórí dáadáa kò sí wọ̀ mẹ́. Imam Muhammad rahimahullah táwọn yẹn bá ti sàdúrà ẹ̀mí gbogbo fún ìmọ̀ gbójú kò ń bẹ̀rẹ̀ ìmọ̀ gbójú kò ń bẹ̀rẹ̀ báyìí làwọn onímọ̀ sọ wípé ìrìgbà tí Imam Muhammad ó kúrì ara rẹ̀ torí wípé àdìsí mi tó ti wá lórí pé ẹ ìkànnì ìyàwó àwọn nàbí wa sallallahu alayhi wa sallam fún sàlámà fani ó ní kọ́lọ́ ń dóhùn ọgbádùn ànábì sàlámà kọ́lọ̀ ń dùn wọ́n gbádùn bàbá àwọn tí ń jẹ́ tí ń jẹ́ eh, tí ń jẹ́ eh, eh, tí ń jẹ́ Sufyan kó wọn sì gbádùn ọmọ ọmọ ìyá àwọn tí ń Muawiya àdéhùn yẹn fẹsẹ̀ ilẹ̀ nínú sọ́yìn Muslim ó dé aláwọ̀ mọ̀mọ́ tẹ́yìn níbi bizawji Rasulillah Ummu Habiba ńlọ́sọ alẹ́ mi wọ́n sálọ̀ lọ́wọ́ àlùwọ̀sẹ̀ wọn sọ wípé àjáàdùn mọ̀tò rúbà àsìkò tẹ́yìn ó lè lé ayé ọlọ́run ti pè gbogbo wà àrídàkùn mọ̀tòsóòmà àrísìkì ọlọ́run ti pẹ́ ó nǹkan sọ fún òbí ìyá àtàwọn èèyàn tó ń tọrọ kíkú ẹ̀mí fún tí túmọ̀ o ká tọrọ pé ká wà lórí ìsẹ̀mí lórí dáadáa kó fún alátùbọ̀tán dáadáa báwọn ti máa wí ọ pàtàkì ju bá máa sọ pé ọlọ́run lẹ́mìí gbogbo lọ tọrọ ẹ̀mí gbogbo wa máa tọrọ ẹ̀mí gbogbo lórí dáadáa kọ́lọ́n kó ṣe gbogbo ẹ̀ fún wa kó la ti tóbi ọláàánú rẹ̀. tí kádàrá bá ti ń bẹ sọ́wọ́ á túmọ̀ sí wípé àsìkò mi ti dá o ṣe ká tọ ìṣẹ́jú kan ìṣẹ́jú kan méjì ẹ̀yọ kan tọ́yìn nígbà tí kádàrá bá ti ń bẹ sótúmọ̀ sí wípé téèyàn bá wá ṣe dáadáa ká mọ̀ bí ká sọ pé kádàrá ni. agbọ́dọ̀ bí o agbọ́dọ̀ bí tọ́ba lẹ́tọ̀ọ́ síyà agbọ́dọ̀ síyà fún ká lórí kádàrá àtọ́lọ́hún torí pé ọlọ́run bẹ́ẹ̀ bí wa náà ló fi gbé àwọn òfin kalẹ̀ ló fi rán ànábì ọlọ́run ló fi sọ tírà kalẹ̀ ó sì sọ àwọn òfin ibẹ̀ ń bá ti àìdá báyìí ìdí ẹsẹ̀ nídìí ìyà fún ẹ má dùn pé ó ṣe má ẹ mọ tí bẹ́ẹ̀ kádàrá ọlọ àbíkẹ ẹ bá wí kó lè eléyìí náà ní àwọn àyà nínú Quran ṣùgbọ́n nítorí ìṣẹ́jú kan péré tiẹ̀ fún mi so ẹ rọ sí gbogbo ẹ ní àárín ìṣẹ́jú méjì inṣàlá. kádàrá ti ń bẹ kádàrá tó wà gbogbo ewu kan téèyàn lè kó fẹ́ sá fún kó ń mórí ti ní yóò ṣèyàn tọ́lọ́n ti pé wo sẹ́yìn yín sá lọ síbi tọ́lọ́n ó ti pé tiẹ̀ ó sèé ni àyà Kùránì wo lórí ẹ̀ hadith wa lórí ẹ̀. sédè ń bẹ àbí òsì tán Kùránì fi rinlẹ̀ pé idán ń bẹ ó sì mẹ́ ń sàn sẹ́rù idán tí wọ́n ń bẹ bó ṣe wọ́n ń bẹ tó bó ṣe pọ̀ tó títí ń dalẹ̀ láàmú tó ní ìbámu sí ní tó ti wà ní àkọọ́lẹ̀ tọ́lọ̀ ẹ̀ńtọ́ bá dúró pé inú gbàgbọ́ tiẹ̀ ní pé onídán ó lè ṣe nǹkan tí ó sì nú àkọọ́lẹ̀ ẹ̀tọ́ lọ́hùn tẹ́lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ dìde fèrè tọ́ba kú lórí òkú òkú sórí kúkúrú ṣùgbọ́n èyí tí bá ń ṣẹlẹ̀ nú dẹ́tọ́ lọ́hùn pé ọmọ ṣẹlẹ̀ ọlọ́run fi ń dọ́la ni ọlọ́run fẹ́ẹ́ fi ṣe àmì wò fún wa ni lórí ẹ̀pẹ̀ yìí ṣùgbọ́n kò gbọdọ̀ jẹ́ pé gbogbo oná tí wọ́n bá ń pa náà ni wọ́n àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbàjọba mọ́ lọ́nà ezigbo wa wá ń ṣẹlẹ̀ tí ọba ìgbàgbọ́ wa ẹ ọba jẹ́ ti tọ nike kéèyàn múlò nípa aya koran nípa tọ́ba jẹ́ orípa rẹ̀ kálọ medical line kásẹ̀wòsàn ka kéèké pé káwọn lọ gbéra fúndẹ kọ́mọ wa fi wa ntọ́jà pé ń bọ̀ kò di náà lórí náà àìmọye ẹ̀sán ní ti ń sáwọn èèyàn tí lọwọ ti dálé ayé ni ká ti ọlọ́run kọ́lọ̀ kó fún wa ní àtúbọ̀tán dáadáa. lẹ́yìn eléyìí nítọ́jẹ́ pé a gbọ́dọ̀ gbéjú lẹ̀ nínú ọ̀rọ̀ a gbọ́dọ̀ gbéjú lẹ̀ tábà sọ̀rọ̀ nípa kádàrà. òun náà ní í gbé. kí wàá ní ìdí abájọ tọ́lọ̀ fi kádàrà fi pamọ́ fún wa. àkọ́kọ́ ni pé ó tọ́ka nípa fífẹ́ gbígbà yìí ìmọ̀ ọlọ́run ọlọ́run sì ń fẹ́ kọjá wípé nítorí òun fẹ́ lórí ìpè yọ ọmọ tẹ́lẹ̀ inú àánú ọlọ́run inú ọlọ́run inú àánú ọlọ́run arínẹ́rí ní bẹ́nu kádàrá ọlọ́ni ẹlòmíì bẹ tó yẹ pé yóò nira fún kó fi oúnjẹ sínú ẹnu báyìí. nígbà tó bá ti wà mẹ́ pé ọmọ tí ń bẹ wájú rẹ̀ yìí tó bí yìí láti ọtí bí tó ti mọ̀ pé yóò kù ṣáájú rẹ̀ ó sì mọ̀ pé kó tó kú ọ̀tọ̀ ní primary school ọ̀tọ̀ second school ọ̀tọ̀ ní university nígbà tó bá ń fàgùn bá ní bóòlù ó ti máa bóòlù ó ti wà wájú rẹ tínú rẹ ó ti máa dùn nínú àánú ọlọ́run nínú títóbi ẹ̀ inú òfin jẹ́ kárí ìnárí kádàrà ọlọ́run tá a bá rí kádàrà ọlọ́run ní ẹlòmíì kò ní gbádùn ilé ayé rẹ̀ rárá nípa oríṣiríṣi àwọn ọ̀tẹ̀lẹ̀ tọ́lọ̀ ti pé pẹ̀gùn pé ọ̀tẹ̀lẹ̀ tí ó sì jẹ́ bànújẹ́ ẹlòmíì náà yóò di àyọkọ̀rọ̀ ti ipò báyìí lóhun ó de owó báyìí lóhun ó ní kò ní mú sẹ́kẹ̀kẹ́ bí ẹ bá ní ọlọ́ọ̀lẹ́wẹ̀ ó ní rárá o ogun ọlọ́ọ̀lẹ́wẹ̀ ọlọ́ọ̀tún ó ti wà nínú àgọ́ òrílẹ̀ ọlọ́ọ̀tún kó wọn ó di pírẹsidẹ́ǹtì nàìjíríà ilé ìwé ló ń bẹ́ lọ kí ló ń bẹ́ fi ṣe. ọlọ́ọ̀tún ti sọ ilé yìí kó ti sọ fún wa nínú àwọn àyà Quran ṣùgbọ́n torí àwọn àwọn tí ẹ mú àsìkò lọ́wọ́ àbí òní ẹ máa wò nínú Quran nínú suratul Anfal àyà forty three àyà forty two ẹ lọ ẹ lọ kàkẹ́ wo títóbi ọlọ́mọ bẹ́ẹ̀ náà sì ni nínú suratul Al Imran aya one fifty six ẹlọ́ọ̀ka kẹrin títóbi ọlọ́ọ̀bẹ tó ṣàlàyé ní ìparí tọ́jú ẹlẹ́ẹ̀kẹsàn-án ó náà ní pé èso níní ìgbàgbọ́ síkádàrà ọlọ́run inú èso rẹ̀ náà ní pé kọjá pé ọkàn yìí ó lè balẹ̀ béèyàn bá ti nígbàgbọ́ pẹ̀lú kádàrà tọ́mọ ìgbé kínní kan kò lè báwọn àfi tọ́lọ́mbà ti kádàrà nǹkan ò sí lè bọ́ fún ti kádàrà bẹ́ẹ̀ ni ẹ̀mí rẹ̀ yóò ṣe fọkànbalẹ̀ ń àfa ń jẹnu kò sí nǹkan àwọn àfa àti ẹjọ́ rọ̀bàlì jùn tí wọ́n jẹ ẹni tọ́lọ́wọ́ ẹ máa rí wọn lẹ́sẹ̀ ní olówó kí wà tó o torí ẹ mọ̀ pé tọ́lọ́ ń bá pé yóò jẹ táwọn yọ wà wọ́n ó sì takitiyan wọ́n ó sì takitiyan wọn ò ní rí láì lórí pé ó ń mú bọ̀ ọbẹ̀ ẹ̀dẹ́ wọ́n ó takitiyan lórí ìjẹun ó tí mùsùlùmí àgbẹ̀ bá dé bá wọn ọ̀nà tọ́tọ́ nìkan mú rìn torí ẹ mọ̀ bí ọ̀nà tí ọ̀tọ́ ń kò lè di wọn lára rọ̀ náà àǹfààní tọ́lọ̀ òní yóò bá òní kò pé tí ọ̀tọ́ ni wà mú wa. kọ́lọ̀ ń dákun kó dé ká wà ẹ tí òdodo rẹ̀ kó dáadáa fún wa kó fún wa lẹ́mìí lórí fún wa gbogbo wa ní ẹ̀yìn ọmọ ọ̀fẹ́ bá ti tutù àwọn ewu lẹ́yìn fẹ́ ẹ sọ fáwọn èèyàn tó wò wọ́n sọ fún ọdún mẹ́rin tí wọ́n bá ń fẹ́ tẹ̀lé. Thank you. Gracias. الله أكبر